ọgbọ́n àtinúdá kan lẹ rí tó lalẹ̀ hù yìí nílùú àlárí ìjọba ìbílẹ̀ ìpókíà nípínlẹ̀ Ògùn alàgbà tẹ́ ń wò yìí wọ́n ta gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn àti ẹ̀rọ ìlọta àti irin wọ́n jó gbogbo ẹ̀pọ̀ tí wọ́n fi sọ di katakata tó ń ṣiṣẹ́ bí katakata míì náà ṣe máa ṣiṣẹ́ kí là ń pè lọ́gbọ́n àtinúdá tó ju irú nǹkan báyìí lọ kí là ń pè nímọ̀ ète bí ò bá ṣe irú nǹkan báyìí kí là ń pè nímọ̀ ẹ̀rọ tó tún ju irú àwọn nǹkan báyìí lọ ẹni tó lo làákàyè láti gbé irú nǹkan báyìí kalẹ̀ láìsí ìrànlọ́wọ́ tó jẹ́ pé fúnra ẹ̀ náà ló dá gbogbo ẹ̀ ṣe ẹ̀yin náà ẹja wo irú nǹkan tí irú ẹni báyìí tó lè gbé ṣe tó bá rí ìrànlọ́wọ́ ọ̀pọ̀ ìgbà ló ṣe pé ta bá rà wọ́n tọ́gbọ́n inú wọn tayọ bíi alàgbà tẹ́ ń wò nínú fọ́nrán yìí ìjọba ni gbogbo wa máa ń ké pé ìjọba wa la sọ pé wọn ò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe pàápàá jùlọ tó bá ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ sáyẹ́ǹsì ìmọ̀ ètè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lóòótọ́ ìjọba nípa tó yẹ kí wọ́n kó lórí irú àwọn kan báyìí ṣùgbọ́n kì í ṣèjọba nìkan ló nípa tí ó kó lórí bí àwùjọ tiwa ní ó ṣe dàgbàsókè. bá wà àwọn ìlú tó láàmìlaka bíi orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè China àtàwọn orílẹ̀-èdè míì náà tí wọ́n ti mókè lágbàáyé a rí i pé ìjọba wọn nìkan kọ́ ló máa ń káràmásìkì irú àwọn kan báyìí kódà èyí tí àwọn aládàáni máa ń ṣe ló máa ń sábà pọ̀jù nínú ẹ̀. fún àpẹẹrẹ ẹ̀rọ aṣàwárí ìyẹn search engine tá à ń pè ní Google lónìí. ǹjẹ́ mọ̀ pé àwọn méjì kan ni wọ́n gbẹ̀rọ aṣàwárí yìí kalẹ̀ nínú yàrá wọn kó tó wá di pé àwọn olówó kan láàrin ìlú wọn wọ́n ràn wọ́n lọ́wọ́ tó fi wá di Google Google tí gbogbo wa ń pariwo lónìí. lọ́dún ọ̀kàndínlógún àádọ́rùn àrùn làwọn ọmọ òyìnbó kan táwọn náà dàbí apé kọjá àlà táwọn wò fọ́nrán yìí torúkọ wọn ń jẹ́ Larry Page àti Sergey Brin dá Google sílẹ̀ nígbà náà backrub ni wọ́n ti ẹ̀ kọ́kọ́ pè kí wọ́n tó padà yí orúkọ rẹ̀ sí Google Egungun lóṣù kẹjọ ọdún ọ̀kàndínlógún àádọ́rùn-ún ẹ̀jọ lọ́kàn lára àwọn olówó wọn ní California torúkọ rẹ̀ ń jẹ́ Andy Bechtolsheim kọ ìwé sọ̀wédowó fún àwọn méjèèjì yìí ìwé sọ̀wédowó tó kọ fún wọn jẹ́ ọgọ́rùn-ún ẹgbẹ̀rún dọ́là owó yìí ni wọ́n sì fi dá iléeṣẹ́ Google tí gbogbo wa mọ̀ lónìí sílẹ̀ bákan náà lọ̀rọ̀ ṣe rí fún iléeṣẹ́ Apple tó ń ṣẹ̀rọ ìbánisọ̀rọ̀ iPhone tí gbogbo wa ń pọ́n gẹ̀gẹ̀ lónìí àti àwọn ayárabíàṣá bíi MacBook àwọn ọ̀dọ́langba kan bí alàgbà tẹ́ ń wọnú fọ́nrán yìí ìyẹn Stephen Wozniak tóun jẹ́ ọmọ ọdún ogún ẹ̀fà nígbà náà àti Steve Jobs tóun jẹ́ ọmọ ọdún ogún ẹni nígbà táwọn wí yìí ni wọ́n dá iléeṣẹ́ Apple sílẹ̀ lóṣù kẹrin ọdún ókàndínlógún àádọ́rin ẹ̀fà làwọn méjèèjì yìí dá iléeṣẹ́ Apple sílẹ̀ kò pẹ́ kò jìnnà àwọn olówó wọn gbárùkù ti iléeṣẹ́ yìí tó fi wá di iléeṣẹ́ Apple tí gbogbo wa mọ̀ lónìí bá a bá tún wo àwọn iléeṣẹ́ míì náà a rí i pé irúfẹ́ àwọn ìtàn báyìí ló rọ̀ mọ́ bí wọ́n ṣe gbé rí ohun tó eléyìí ń sọ fún wa ni pé kì í ṣe ìjọba nìkan ni ká máa ké pé tá bá ti rí àwọn apé lórí kọjá àlà báyìí ẹ máa ké pa àwọn olówó àárín wa náà kí wọ́n dókòwò pẹ̀lú àwọn apé lórí kọjá àlà tí wọ́n ń gbé ohun mèremère ṣe pàápàá jùlọ lábala ìmọ̀ sáyẹ́ǹsì ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ ète ṣùgbọ́n ṣá o kì í ṣe páwùjọ wa náà kì í ṣe irú nǹkan báyìí ó kàn jẹ́ pé ibi tá máa ń ṣe sí ló yàtọ̀ tẹ́ ẹ bá rántí onígbà kan tọmọ kan ń ta búrẹ́dì tí àwọn kan rí lójú títì tí wọ́n ká fọ́nrán rẹ̀ lọ́mọ òun ló di gbajúgbajà tí gbogbo àwọn èèyàn mọ̀ káàkiri àtẹ̀bá gbàgbé orin tó sọ pé ọmọ tó ń ta búrẹ́dì ó ti dolówó ní bànánà ẹ rí i pé irú nǹkan báyìí náà máa ń wáyé láwùjọ tiwa náà ó kàn jẹ́ pé láwùjọ bíi orin láwùjọ afẹ́ irú àwọn nǹkan báyìí ló ti ń wáyé ni tẹ́ bá tún gbàgbé ẹ rí i pé àwọn kan náà tún ń bẹ tó jẹ́ pé orí títì ni wọ́n ti he wọ́n bóyá bíi olórin tó jẹ́ pé nígbà tó bá padà yá tí àwọn olówó àárín irú nǹkan báyìí ń wáyé lọ́dọ̀ tiwa náà ó kàn jẹ́ pé ohun tó kù tá a ká máa ṣe ni pé ká máa gbìyànjú ẹ̀ náà ní abala ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì lábala ìmọ̀ ẹ̀rọ ìmọ̀ ète àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá rá àwọn apé lórí kọjá àlà bíi arákùnrin wa tá à ń wo inú fọ́nrán yìí ohun tó dáa ni kí àwọn olówó àárín wa kí wọ́n gbárùkù tì wọ́n kí wọ́n dókòwò pẹ̀lú wo irú iṣẹ́ tí pèsè fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ woro irú àǹfààní tó ṣe ṣe kó jáde láti ibẹ̀ tó fi jẹ́ pé nígbà tó bá padà yá gan ilé òun lè gbọ́ rẹ̀gẹ̀dígẹ̀ tí wọ́n máa ṣe àwọn katakata tó jẹ́ pé yóò tún da ju èyí táwọn òyìnbó gan ṣe lọ ibì kan ni àṣeyọrí ló ti máa ń bẹ̀rẹ̀ kókó ohun tí mo fẹ́ ká fàyọ ń bi eléyìí ni pé bàbá ra wọn tó láàmìlaka láwùjọ wa ẹja ké sí wọn kí wọ́n dókòwò pẹ̀lú àwọn apélórí kọjá àlà tó wà láàrin wa. tó kí wàá lérò tiyín lórí fọ́nrán tẹ̀ ń wò yìí àti pé kí lèrò yín lórí nǹkan tí mo sọ ǹjẹ́ rò pé àwùjọ wa náà yóò lè máa gbárùkù ti àwọn apélórí kọjá àlà pàápàá jùlọ lábala ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ọ̀nà wo lẹ́yìn rò pé a lè gbé gbà láti yí àwùjọ wa po débi pé a lè máa káràmásìkì àwọn tí wọ́n ń gbé ohun mèremère ṣe láàrin wa bẹ́yìn bá lówó tó bù àyà ǹjẹ́ lè dókòwò pẹ̀lú àwọn tó ń gbé nǹkan ribiribi ṣe yìí pàápàá jùlọ lábala ìmọ̀ ìjìnlẹ̀ ẹ bá fẹ́ roko yín ó wà nílẹ̀ o.